إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كلام الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها إن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وبعد السلام عليكم ورحمة الله وبركاته أدعو قفوا لهم ọba tí ó fi ẹ̀mí wa kalẹ̀ di àsìkò yìí sọ abẹ́ ọlọ́run ọba náà azza wa jal kó má ṣáà ṣe àlékún ìtẹ̀lé àṣẹ ọlọ́run ọba rẹ̀ àlékún ìgbé ẹ̀sìn rẹ̀ yìí kó lóun kó má ṣáà fún ẹnìkọ̀ọ̀kan wa. eléyìí ni halqa ẹlẹ́kẹ̀ẹ́rìndínlógún yẹn ni pé sixteen sadis ashar nínú tíra al-usulu as-salasa wa adillatuha ti sheikh islam tẹ̀míyà rahimahullah níbi tí a kà káyìn náà níbi tí sheikh ti bẹ̀rẹ̀ tí ni máa mú ẹ̀rí wá nípa àwọn nǹkan tí wọ́n pè ní al-ibada wọ́n pè ní ìjọsìn nínú nǹkan tí wọ́n kọ́ mú wá gbà tí wọ́n mú àdùá ẹ̀nà tó ní islam al-iman tún ní al-ihsan wọ́n tún ní lára àwọn oríṣiríṣi àwọn ìjọsìn bákan náà òun náà ni àdúà àdúà so àwa ṣe àwọn àlàyé díẹ̀ nípa ọ̀rọ̀ àdúrà ṣíṣe so ẹ̀ bóyá àrùn aṣàfikún díẹ̀ àwọn kankan tí mo tún rẹ pé ẹ ká fi kún ọ̀rọ̀ àdúrà ṣíṣe so òun náà ni pé mo ṣàlàyé níjẹjọ pípé àdúrà mùsùlùmí ò kì í pe ẹlòmíì àfi ọlọ́wọ́n ọba ẹ rí i pé náà ni ṣéèkì mú àlàyé wá nínú àdìrẹ rí wá láti inú alukur'an kí wọn máa yọ dẹrí ma aláhi ilá an àkọrò lẹ́bùrọ̀ án lẹ́ òbíhi ìpè tó bá ń pè lómi tí ń pe nǹkan míì pé kó o ṣe nǹkan tọ́lọ́run bá máa ń ṣe fún un pé kó ti sọ nǹkan yẹn di igbákejì ọlọ́run àbí ènìyàn ti sọ́dọ̀ ọlọ́run ọba olúwa ní lẹ́bùrọ̀ án lẹ́ òbíhi nǹkan tí ń ṣe yẹn kò ní àwíjàre kankan tó lè wí pé mò ń ṣe o fa innama hisabuhu inda rabbihi dájúdájú ìṣòro iṣẹ́ rẹ̀ ọdọọdọ ọlọ́run ẹbọ tí ń ṣe pẹ̀lú ọlọ́run ọba yẹn ọlọ́run ọba ó jẹ níyà rẹ̀ yóò ṣèṣirò rẹ̀ innahu la yuflihul kafirun olúwa ní gbogbo ẹni tó bá ti jẹ́ olùkọ́tọ́ ọlọ́run tó ya kìfìrí kò lè là bó ṣe lè kọ́ ọmọ tó bá di ọjọ́ ìgbìyànjú alkiyama níbi ìyá ọlọ́run ọba. sọ ibi tí àwọn abá lónìí nígbà mọ́kànlẹ̀ àìbáàdà títí àdúrà tí rí yẹn òun gẹ́gẹ́ ní ọpọlọ ẹ̀sìn àwọn ìgbà tí àwọn afárá hadith tí wọ́n dá sí hadith yìí wọ́n wò wọ́n rí pé hadith yìí o hadith tí kò ní ẹ̀ṣẹ̀ ńlẹ̀ ni ni pé hadith da'if ni wọ́n wá wò pé àdúrà mi bẹ àyẹ̀wò pé hadith mi bẹ tó ń jẹ́ hadith tó ní àlàáfíà wọ́n ní ìtànàbí ti ní àdúà huwa al-ibada ànábì ní àdúrà tí rí yẹn òun gẹ́gẹ́ ní ìjọsìn ìjọsìn ni ẹ̀sìn ni ni ò kí ń ṣe ó bá ṣe wòyàn wọ́n tó wá mú ẹ̀rí wá ipe ọlọ́run bá ní ẹ̀wà dẹ̀lí nínú àwọn tàtún fi mà ipe àdúrà ẹ̀sìn ni ọlọ́run bá subhanahu wa òun ni kí wa ipe gbogbo ẹni tí ọba ń bẹ ọba gbogbo ẹni tí ọba ń bẹ ọlọ́run ẹnìyẹn gbọ́dọ̀ máa bẹ ọlọ́run ní ìbẹ̀kọ́ mọ̀ pé ẹ̀sìn ọba tí mùsùlùmí bá yẹn tí kò bẹ ọlọ́run ọba mọ́ ìjẹ́ mùsùlùmí rẹ̀ yóò mẹ́hẹ̀ kódà mùsùlùmí lè jáde kó nu ìsìlámù yẹn yán látara pé ó bá dúró pé èmi ò ní bẹ ọlọ́run ọba mọ́ ọlọ́run ọba sọnù suratul Ghafir òní wa qala rabbukum ud'uni astajib lakum innal ladhina yastakbiruna an ibadati sayadkhuluna jahannama dakhirin olúwa tó ló wọn ọ̀bẹ̀rẹ̀ wọn bá wọn fi sáwà tó yìí kò tó ní ìdíkà òtún máa ṣe àdúrà mà olówó bá ní sọ èdè kòlónà jahannama dakhirin àwọn ènìyàn wọn wọ jahannama o wọn sì ṣe wọn yẹ pẹrẹ sínú jahannama táwọn bá ń ṣàlàyé nípa àdúrà ń wà nínú àwọn àìlẹ̀ maqamatul ubudiyya inú àwọn ipò tí pín yẹn máa fi mọ̀ pé aláwájá yìí ẹrú ọlọ́run ọba òun náà sì ni ẹni tó yẹ pé mò ń tẹ́wọ́ ń rawọ́ raṣẹ̀ sí èèyàn ọmọ ènìyàn yóò jẹ yóò fi ìyẹpẹrẹ hàn sí ọlọ́run ọba ọmọ ènìyàn yóò rẹra rẹ̀ ńlẹ̀ fún adẹ́dà rẹ̀ látara pé kí ó ní bùkátà sí eléyìí fa kí inú ọlọ́run ọba kó máa dùn sí ẹrú nígbà tí wọn náà bá ń ṣeré eléyìí fún ọlọ́run ọba nínú tá a máa fi mà òun náà ni pé kí wọn máa bẹ ọlọ́run kí wọn máa nípa àdúrà tí yẹn bá ń ṣe wọn náà ni kí ọmọ ẹ̀dá mẹ́nìyàn kọ́ mọ̀ pé kò sẹ́nì kan tó lè ṣe nǹkan tọ́lọ́wọ́n bọ̀ bá ṣe fún un ṣùgbọ́n kan náà tọ́lọ́wọ́n bá sì fẹ́ ṣe kò sí ẹnìkan tó lè kọ́ di pé kó má ṣe. náà ni alimami ibn qayyim rahimahullah gbà tí wọ́n ń ṣàlàyé nípa ọ̀rọ̀ àdúrà wọ́n ní asaasu kullu khairin wọ́n ní tó jẹ́ ìpínlẹ̀ gbogbo rẹ̀ àǹtá ìlànà òun ni kó yí ọmọ ẹ̀dá mẹ́rin nígbà tí bá ń ṣàdúrà annama sha allahu kan ipe tó bá wu ọlọ́run ọba náà ni ó ṣẹlẹ̀ ọmọ ìlànà yẹn ṣẹlẹ̀ yẹkùn ní tí ò bá wu ọlọ́run kò lè ṣẹlẹ̀ irú tó mi فيتيقن حينئذ يرضى من يلجو أن الحسنات من نعمه ipe àwọn gbogbo àwọn kan tí ń jẹ́ dáadáa gbogbo àwọn oore tó bá ṣẹlẹ̀ sí wọn ọ̀pọ̀lọ́wọ́ ọba náà ló ṣe fún un ọ̀tọ̀ṣukúrò àárẹ̀ ìhà yóò mọ adúpẹ́ fún ọlọ́wọ́ ọba náà ọ̀tọ̀tọ̀ dọ́rọ̀ àárẹ̀ yìí yóò mọ rawọ́ ra sẹ̀sọ́ alá yẹkùtọ̀ ìwà àǹk pé kọ́ má jẹ́ kí àwọn dáadáa yìí kó kan kó kó já. ó mú pé nínú àwọn nǹkan tí àdúrà máa ń ṣe pàtàkì rẹ̀ wọn náà ni pé ẹni tí dáadáa bá ń ṣẹlẹ̀ sí yóò kọjú sọ́lọ́n pé ọlọ́run ò ní ti ń ṣẹlẹ̀ sí mi ní dáadáa yìí ọlọ́run má jẹ́ kó bàjẹ́ kí n tó burú lọ́dọ̀ àwọn èèyàn lónìí wọn lónìí pé nígbà tí dáadáa bá ń ṣẹlẹ̀ sí wọn ìgbà yẹn ẹ máa rí wọn wọn ní àwọn bàbá kékeré kan tó mọ̀ lọ́lẹ̀ sábà ipá àwọn ni á lọ́lẹ̀ sábà àwọn òní jíkẹ́ ni yóò bàjẹ́ àwọn ẹrù ọlọ́run kí n ti ń bẹ lọ́wọ́ àyíkọ́ má bọ́ kí wọ́n yóò tó ṣẹlẹ̀ sí bọ́lọ́wọ́n bá fi jẹun níyà ni bákan náà bọ́lọ́wọ́n bá ṣe fẹ́ ni wọ́tẹ̀ tẹ́ṣẹ̀l ilẹ̀ yìí irú ọmọ ẹ̀dá mẹ́niyàn tó bá ti rí báyìí yóò wá ṣeré lọ padà na ọlọ́run yọmọ wá bẹ̀ an yuhawwilu baynaka wa baynaha bọ́lọ́run mọ́ṣàbá mi yí n ti ń ṣẹlẹ̀ sí mi tí ó dùn mọ́ mi yí bá mi yí padà eléyìí náà ara eléyìí náà láti mọ̀ pé lágbájá ń bẹ ọlọ́run ọba tí bákan náà lára bí ọba ń bẹ ọlọ́run ọba ó ní àwọn ẹ̀kọ́ tí mùsùlùmí máa ń tọ̀ láti máa fi bẹ ọlọ́run ọba lára àwọn ẹ̀kọ́ yìí òun náà ní kó dá lójú ipe ọlọ́run yìí nìkan òun náà ló lè ṣe nǹkan tó ń fẹ́ ọmọ ènìyàn kankan ipa rẹ̀ ò lè kà bákan náà wà nílò lè ké bá ẹlòmíì má lẹ́yìn ìgbà tó bá tún ké pọ̀ ọlọ́run ọba àwọn eléyìí ní jẹ́ pé èèyàn lẹ́kọ̀ọ́ àwọn ọ̀daràn lójú pẹ̀lú pé èèyàn ń bẹ pé ọlọ́run ọba ló lè ṣe nǹkan yìí bákan náà nínú àwọn ẹ̀kọ́ àdúrà ìlẹ́ni tó bá ń ṣe àdúrà kẹ́nìyàn kọ́ máa jẹ ẹni tí yóò máa kánjú lórí nǹkan tí máa ń wá bóyá ni pé yóò máa bẹ ọlọ́run ọba pé kó ṣe nǹkan tó ń fẹ́ fún un kò ní sọ pé mo ti ṣe ṣe ṣe ṣe o ti sú mi torí pé anabi sallallahu alaihi wasallam ó ní anabi sallallahu alaihi wasallam ní pé inna Allah yastajibu du'a ahadikum olúwa ó gbàdúrà ẹnìkọ̀ọ̀kan yín man lam yastajil láàrin lópin ìgbà tí ọmọ ènìyàn bá ti kánjú ẹni pé ẹni tí bá ń ṣe tí bá ń bẹ ọlọ́run ọba kò ní bùkátà sí kọ́ máa kánjú wípé he àtẹ̀tíwá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kò tí ẹ wá ṣe nǹkan tá à ń fẹ́ fún wa tó bá rí bẹ́ẹ̀ àwa náà àwa wà bòmí gbà lọ irú ẹni yẹn ó ṣe gírímọ̀ káyì látara ìbẹ́ lọ́wọ́n ọba nu ṣùgbọ́n kan náà lára àwọn ẹ̀kọ́ àdúrà wọn náà ni kó mùsùlùmí kó jẹ́ ẹni tó ṣe pé yóò máa sọ̀rọ̀ tẹríba ọ̀rọ̀ ọ̀rọ̀ ìyẹpẹrẹ fún ọlọ́run ọba kò ní máa sọ fọlọ́run pé n tá à ń sọ yìí tètè máa ṣe fún mi ní ìsìn tó o bá ti ṣe èmi ọ̀fẹ́ mọ́ o irú ẹni yẹn kò ní ẹ̀kọ́ pẹ̀lú ọba tí ń bẹ̀ kò lẹ́kọ̀ọ́ pẹ̀lú ọlọ́run ǹjọ́ rọrùn kó pé ẹgbẹ́ yẹn gan tí yàn bá sọ̀rọ̀ kí ọmọ tó mọ pé lẹ́sẹ̀kẹsẹ̀ báyìí mọ ṣe tí n bá fẹ́ àbẹ́ni tó jẹ́ bàbá fún yàn kọ́ mọ́ ọmọ sọ fún bàbá rẹ̀ nípa tí n bá wí nìsín gbogbo nǹkan tí n béèrè lẹ́sẹ̀kẹsẹ̀ yìí náà ni mo fẹ́ kọ́ ọmọ ṣe fún mi ẹ rí i pé ọmọ yẹn yóò kan àbùkù tó ní agbára lọ́dọ̀ bàbá òun tí bàbá òun òkú ṣé mi náà lọ ń bá sọ̀rọ̀ báyìí walillahi masalul a'la àmọ́dé gbogbo tá à ń sọ yìí àpèjúwe tọ́lọ́wọ́n ọba ó ti wá jì sí ti àwọn ẹ̀dá ènìyàn torí pé kí ni olúwọba ló dá wa àpèjúwe yẹn ó kọjá bẹ́ẹ̀ fígà yẹn títóbi yẹn ó tóbi jù láàrin ọmọ ẹ̀dẹ́ ènìyàn àti ọlọ́run ọba tó òun ni pé kí mùsùlùmí ọmọ sọ fọlọ́run ipe ntí mo ní ọmọ ṣe máa ṣe ní sínsínsín ara ìlẹ́kọ̀ọ́ ni ṣùgbọ́n ara àwọn ẹ̀kọ́ ara àwọn ìtọ̀nà tí yẹn máa ń tọ̀ láti fi bí ọlọ́run ọba díẹ̀ la sọ níbẹ̀ yìí ṣùgbọ́n àwọn ara ọ̀nà ẹ̀kọ́ tí mùsùlùmí tó mọ tó ń gbà òun ni pé ọmọ jẹni tí yóò máa jẹni tí yóò máa sọ àwọn àsọdùn níbi àdúrà àwọn ìwà ìwà ìwà àṣejù ní kí ọmọ bẹ́ẹ̀ lọ́hùn ní tí ò ní ìdí kọ́ ọmọ fọ́ fọ́lọ́ nǹkan ọmọ fọ́ irú ẹ̀ ni ó ṣẹlẹ̀ lẹ́yìn anábì sallallahu alaihi wasallam ọ̀kan náà sọ̀hábà gbà tó rí ọmọ rẹ̀ tí ń ṣàdúrà ọmọ yẹn wá ń sọ pé ọlọ́run ọba o allahumma adkhilni jannata ọlọ́run jẹ́ kí n wà lìjẹ́nà wà idha dakhaltuha tí n bá wà lìjẹ́nà tán fablili qasran abyadan kọ́ wá bá mi kọ́ pẹ̀tẹ́sì funfun ìpẹ̀tẹ́sì tuntun náà ni funfun pẹ̀tẹ́sì funfun òun ni kọ́ kọ́ fún mi an yaminil jannati ní ẹ̀gbẹ́ ọ̀tún àlìjẹ́nà ni bá mi kọ́ sí bí sàhábà yìí ṣe gbọ́ lónìí ha ha irú òun lọ ń dánwò ìwọ màmí yìí nígbà Ànábì sallallahu alaihi wasallam ti ń sọ pé àwọn kan padà ń bọ̀ wá ipe wọn máa ṣe ìkọjá àlà níbi àdúrà kó má jẹ́ pé ara wọn ni wọ́n yìí o ìyẹn ní pé tí èèyàn bá ń tọrọ tí ò bá nídìí kéèyàn máa fọ́ fọ́lọ́ èèyàn kì í fọ́ ọlọ́mọ fọ́ wa lójú ọlọ́mọ di wa létí ọlọ́mọ fọ́ wa lọ́pọlọ ọlọ́mọ kan wa lẹ́sẹ̀ ọlọ́mọ kan wa lápá ọlọ́mọ ṣèkínní kan burú ìwọ̀n kó tó bá ti ní ọlọ́run o làwa níbi aburú ọlọ́wọ́n bá wò fún wa ní àlàáfíà ó ti tán ó ti tán gbogbo èmi ní àwọn àdúrà àṣedùn àsọdùn gbogbo ẹ̀ Islam ọ̀fẹ́. bákan náà nínú àwọn nǹkan tí a tún gbọdọ̀ mẹ́nu kàn ní tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ àdúrà ṣíṣe òun ni pé mùsùlùmí ó gbọdọ̀ mọ̀ pé àwọn àsìkò kan bẹ tó ṣe pé Ànábì sallallahu alaihi wasallam ó yẹ kó yé wa pé àwọn àsìkò yìí ọlọ́wọ́n bá máa ń gbàdúrà àwọn nǹkan yìí náà ni ọ̀pọ̀lọpọ̀ ọ̀gọ̀rọ̀ mùsùlùmí ni wọn mọ̀ ló fi di pé wọn a máa fi àwọn ọ̀nà rìn látara pé kí wọ́n wáyé gbàdúrà káàkiri kọ́dà ìlúmi yóò sọ ààrẹ kẹfìrí látara pé òun wáyé wa àwọn àsìkò tí mùsùlùmí máa ń ṣọ́ láti gbàdúrà mi tí bá fi gbàdúrà síbẹ̀ ọ wà bákan náà àwọn ṣe pọ́lọ́wọ́ bá fi gbígbà àdúrà sílẹ̀ nínú àwọn ààyè òun náà ni pé tí èèyàn bá láǹfààní láti lọ sí kàábà kàábà àwọn ààyè tí ọlọ́run bá ti máa ń gbàdúrà ni ṣèyẹn ni pé ní mọ́kà tó ní àwọn ààyè kọ̀ọ̀kan nígbà tí wọ́n bá ń bẹ níbi tí wọ́n ń ṣe tawaf nígbà tí wọ́n bá ń ṣe safa àti marwa nígbà tí wọ́n bá wà ní àràfà ní ọjọ́ àràfà gangan sọ àwọn ààyè yìí àwọn ààyè tó náà ti máa ń gba àdúrà ni. so bákan náà nínú àwọn àsìkò tó ṣe pé èèyàn bá ń ṣe àwọn kankan lọ́wọ́ tọ́lọ́ máa ń gbàdúrà yẹn onígbà tí èèyàn bá forí kanlẹ̀ tí èèyàn ń kírun lásìkò òun nìkan ni o kì í ṣe tí èèyàn bá forí kanlẹ̀ tí èèyàn ò kírun kò ní pọ̀ ń ṣàdúrà anabi sallallahu alayhi wa sallam ó ní aqrab ma yakunu al-abdu ila rabbihi wa huwa sajid anabi nígbà tó mi ènìyàn máa ń súnmọ́ Ọlọ́run ọba rẹ̀ onígbà tó bá forí kanlẹ̀ tó ń kírun lọ́wọ́ anabi ní fad'u bima ẹ máa béèrè lọ́wọ́ ọlọ́run ọba ṣùgbọ́n nínú àwọn ààyè tó ṣe pé anábì sọ lọ́sọ́ lọ́run tó ṣàlàyé fún wa pé tẹ bá ṣe nǹkan báyìí lọ́wọ́ àsìkò gbígbà nǹkan yẹn ní wọ́n ṣe sábà bí gbàdúrà nínú ìgbà tá a bá ṣe tashahud yẹn ni pé àtayá lórí ìrun lórí ìrun kékin tó kù níbi tí ìforíkalẹ̀ kì í ṣe pé ìforíkalẹ̀ gbẹ̀yìn o gbogbo ìforíkalẹ̀ tó wà lórí ìrun ni o kódà ìyẹn yẹn lẹ́fìlà lọ́wọ́ gbogbo ìforíkalẹ̀ tó wà ń bẹ̀ bákan náà yẹn ń kírun ọ̀rọ̀ yẹn gbogbo ìforíkalẹ̀ tó wà ń bẹ̀ yẹn lè máa bẹ ọlọ́run ọba mi gẹ́gẹ́ bí a ní sọ̀rọ̀ sọ́làmù ti sọ tí mo kó ti àdéhùn yẹn ní ẹ̀kan. bákan náà gbàtí yẹn máa ń ṣe àtayá àtayá yẹn ni pé tashahud gbàtí yẹn bá ṣe gbogbo àwọn àṣàlásù tó ṣe gbogbo àwọn iṣẹ́ àágà tánàbì ní ká ṣe káwá sọ níbi nǹkan mẹ́rẹ̀ẹ̀rin tábà wá tán mínà ọ̀gá abilqab fitmatul masih dajjal fitmatul mahya wal mamat mùsùlùmí àgbà bíi náà tí wọ́n bá wá ìyà tán tí wọ́n bá wá àwọn anábì ní fọ̀dẹ̀ríw bí máa ṣe ètò ẹ wá béèrè nǹkan tó bá wù yín ìgbà yẹn so ìyẹn ni pé níbi àtẹ̀sáwùrì yẹn náà àwọn àsìkò anábì ní fàkànnìnú àyùsítàjà àbùlákùn àyùsítàjà àbàlákùn ó súnmọ́ kọ́lọ́wọ́n gba ogbò nǹkan tí ẹ bá ń béèrè lọ́wọ́ rẹ̀ ní ìgbà tí ẹ bá ń ṣe mẹ́ta gbẹ̀yìn tó ń sùn lẹ́lẹ̀ akhir mẹ́ta ti gbẹ̀yìn so àwọn àsìkò yẹn anẹ́sà sọ́lá ní pé ọlọ́run bá máa ń gbàdúrà nítorí gbà yẹn ni màláìka máa ń sọ̀rọ̀ alẹ́ wáyé sọ́mọ ayé tí ó máa béèrè pé talẹ́ntì ń wà foríjìn talẹ́ntì ń tọrọ ìkẹ́ talẹ́ntì ń tọrọ àánú lọ́dọ̀ ọlọ́run ọba <clears throat> talẹ́ntì ń wá ìṣọ́ níbi aburú kébì ọlọ́run ọba kì í ṣọ́ so pé ogun kan tí wọ́n bá ń béèrè lásìkò yìí ọlọ́run ọba a máa ṣe fún ẹrú rẹ̀ ní àsìkò yẹn àwọn eléyìí nìkan tí mùsùlùmí gbọ́dọ̀ mọ̀ ṣùgbọ́n kan náà mùsùlùmí tún gbọ́dọ̀ jìnnà sí àwọn nǹkan tọ́lọ́wọ́ bọ̀ ọ̀fẹ́ níbi àdúrà àwọn tọ́lọ́wọ́ bọ̀ ọ̀fẹ́ níbi àdúrà òun náà lè pín àwọn ọkọ̀ àdúrà bí ẹni tí ń kọrin kọ́ ọmọ sàdúrà kọ́ ọmọ síbi ẹni tí ń kọrin ṣùgbọ́n náà làmọ̀ pé òun gbajúmọ̀ lónìí orin kíkọ làwọn ọmọ làwọn fi ń bẹ lọ́hùn ṣùkọ́lẹ̀ lóyún òtún wọn lùlù sí wọ́n sì ní àdúrà náà làwọn ń ṣe irú eléyìí wọ́n ta kò lànà nábì sallallahu alaihi wasallam àbí kí wọn léèyàn ń ṣàdúrà kí wọn máa sọ pé tí bá ṣàdúrà báyìí àbí kí n ṣe sàárà báyìí sàárà àtàdúà wọn ò jọra wọn tó kúrọ́lùmí ti gbà pé tọ́bí ilé ṣàdúrà tó wáyé sàárà sí àdúrà rẹ̀ ò ní gbà tó léyìí kò ríbi kankan wọ̀ nínú tí ń jẹ́ ọ̀rọ̀ ẹ̀sìn wa ìjọ tí yẹn bá ráǹfààní àti ṣe sàárà kí o ṣe àdúrà tààrà àti sàárà kò jọra wọn rárá gbọ́n àwọn kan yìí la gbọ́dọ̀ gbọ́yé ní abẹ́ láti mọ̀ pé àdúrà ìjọsìn ni fún ọlọ́run ọba ṣùgbọ́n kan náà pàtàkì ká ti wá ní pé wọn máa dáyàn tí wọ́n bá ti ṣe àdúrà báyìí kaba yìí lọ gbọ́dọ̀ ṣe kaba yìí lọ gbọ́dọ̀ pa irú kaba yìí lọ gbọ́dọ̀ lọ lè ṣe gbọ́dọ̀ àwọn àdìẹ eléyìí àbíkọ ń ṣàdúrà báyìí gbọ́dọ̀ lè kó yan gan lọlé àwúrèdè gbọ́dọ̀ lè da àwọn kéré kan ṣúgà sí ilé àwọn kankan gbọ́dọ̀ àwọn kan yìí àwọn àwọn àṣà ẹbọ tí kò tán lọ́wọ́ yorùbá yorùbá mùsùlùmí ni gbọ́dọ̀ àwọn kan yìí ni mùsùlùmí gbọ́dọ̀ jìnnà sí láti pé kíni láti pé <clears throat> ìǹdẹ ọlọ́wọ́n ọba kó máa bẹ ọlọ́wọ́n ọba rẹ̀ kó sì máa ronú tí ọlọ́wọ́n ọba ọ̀fẹ́ máa àdúrà tí ń ṣe. ṣùgbọ́n kan náà sheikh islam pè ní ọ̀rọ̀ sínú ọ̀lọ́ wọ́n tún jẹ́ pé wà sínú àwọn ọ̀nà tó tún jẹ́ ọ̀nà tá a tún máa fi ń sin ọlọ́wọ́n ọba òun náà ni al-khawf al-khawf ẹni pé kéèyàn páyà ọlọ́run ọba ẹ̀rí kí mo sọ ní ìjẹ́jọ́ àtàbárántí ipe al àti rahaba àti àlàkóṣó àti àlàkọ́f àrọ́hàbá àlàkóṣó gbogbo àwọn nǹkan yẹn àti àlàkọ́ṣíà gbogbo àwọn nǹkan yẹn wọ́n súnmọ́ra ètò ọ̀rọ̀ mẹ́lẹ̀rin yìí wọ́n súnmọ́ra wọn kí ká pè ní ẹrù ká pè ní sísàkàn ká pè ní ìgbẹ́ jìnnìjìnnì gbogbo àwọn nǹkan yẹn náà ìjọsìn ni tó ṣe pé mùsùlùmí kò gbọdọ̀ gbé fún ẹlòmíì àfi ọlọ́wọ́n ọba ṣéèkì ní ẹnì alakhawf ìpayà wọn náà ní ìpayà tá à ń ṣàlàyé yìí wọn náà ní ìpayà ní ẹ̀mí tó ṣe pé ẹ̀yin ó máa bẹ̀rù ìbẹ̀rù ọlọ́run ìbẹ̀rù ọlọ́run tí wọ́n táwọn afábá ń ṣàlàyé ìbẹ̀rù ọlọ́run ẹ rí i pé nínú nǹkan tí sheikh islam tèmi àtàwọn mú wá ní ẹ̀rí nípa ọ̀rọ̀ payà yìí wọ́n ní innahum kanu yẹ̀rù yẹn ni wọ́n ní wala وخافون إن كنتم مؤمنين ونبدأ الدليل الخوف. من يرتوى فون من القرآن تعرف ما قوي إقايا السنة من قوله تعالى ولو بصبايك ولا تخافوهم وخافوني إن كنتم مؤمنين ولو أن ما بيروا عوين يو وخافوني إنك ما بيروا إن كنتم مؤمنين تبا جاء ولو تبا جاء أنت تبا جاء أنت تبا جاء ọlọ́run ọba nìyẹn máa ń bẹ̀rù káfà ń sọ pé ìbẹ̀rù ọlọ́run ọba òun náà ní nǹkan tó ṣe pé yóò máa lapa nínú ẹ̀mí èèyàn tí ó sì máa hàn nínú iṣẹ́ ọ̀yàn tí pé ó rí pé á ntọ́lọ́run bá ní kí ọmọ ṣe ẹni yìí ò ṣe látara pé kí ni nínú ẹ̀mí rẹ̀ tó fi hàn pé òun ò ní ṣe nítorí tọ́lọ́run káfà ń sọ nípa khawf ó wà nínú nǹkan tó ṣe pé àwọn àfẹ́sìn eh, al-Islam Ibn Qayyim rahimahullah ìgbà tí wọ́n ń ṣàlàyé ní ti ń jẹ́ ìbẹ̀rù ọlọ́run ọba wọ́n ní káàdì al-khawfu fi dunya anfa'u lahu wọ́n ní ṣe rí ìbẹ̀rù ọlọ́run nílé ayé yàn yìí káàdì tó ṣàǹfààní fọ́mì ènìyàn púpọ̀ ní o fi iwasalu ila al-amni tam wọ́n ní ìbẹ̀rù ọlọ́run ọba yìí òun ni máa ń jẹ́ kéèyàn orí ìfọ̀kànbalẹ̀ tó pé torí pé kí ni ẹni tó bá ti ń bẹ̀rù ọlọ́run ọba òun ni kí ọkàn rẹ̀ ó wọn náà wo náà ní ara rẹ̀ kílà yìí ló tó ń bá kì í ìṣínà tó ń bá kì í nínú ẹ̀mí kí ló ń fa àìbẹ̀rù ọlọ́wọ́ bá ní. fa inna Allah subhanahu wa ta'ala al-imam ibn qayyim ní pé ọlọ́wọ́ bá la yajma'u ala 'abdihi makhafatayn wala amnayn. ìfọ̀kànbalẹ̀ méjì kì í sí fún ọmọ ènìyàn bákan náà ẹ̀rù méjì kì í sí nínú ọkàn mẹ̀dámọ̀ nìyàn sheikh ni wa man khafahu fi dunya amanahu yawm al-qiyamah ẹni tó bẹ lé ń bẹ̀rù ọlọ́run ọba aláyé tó ṣe pé ọlọ́run ọba ni í máa ń bẹ̀rù tọ́lọ̀ ní kọ́mọ́ṣe kò ní ṣe olúwa ní tó bá dé ọgbìn al-qiyamah amanahu yawm al-qiyamah màá fi lọ́kàn balẹ̀ kò ní sí bẹ̀rù fún oníjọ́gbìn al-qiyamah mọ́ ẹnìkan tó bá ń bẹ̀rù láyé tí ń bẹ̀rù ọlọ́run láyé ìfọ̀kànbalẹ̀ ó sì wà fún al-qiyamah àmọ́ wa man amanahu fi dunya àmẹ́ni tí ó fọkàn balẹ̀ sọ́lọ́run láyé tó rí ọlọ́run ọba fín pípé tọ́lọ́run bá bá pàṣẹ kò ní dá lóhùn nítorí ní ọmọ ṣe náà ní olóhùn ọmọ ṣe ń tòun àṣẹ ọlọ́run yìí ṣe dádé ara rẹ̀ àṣẹ ọlọ́run ọba kì í tẹ lọ́rùn ọ̀làmú yà fò tí kì í bẹ̀rù ọlọ́run àkáfàwò fil àkhírà ìbẹ̀rù yóò padà ṣẹlẹ̀ sí ẹni bẹ́ẹ̀ tó bá dé ọjọ́ bìmọ̀kọ́mi sàmọ̀rọ́tòhu al-amnu da'imul mutlaq sheikh ibn qayyim wọn ni ah ẹ̀wá wo orí ńláńlá ẹ̀wá wo ọlá ńláńlá tí ń bẹ fún ẹni tó ṣe pé tó bá rí ìbẹ̀rù ọlọ́run ọba tó ṣe pé yóò wá ṣe sábà bí ìfọ̀kànbalẹ̀ fún yányán tó bá dọjọ́ gbin alkiyama yẹn ni pé ẹni tó bá ní ìfọ̀kànbalẹ̀ irú ẹni yẹn yóò ẹni tó bá ní ẹni ìbẹ̀rù ọlọ́run ọba lọ́kàn nílé ayé tó bá dọjọ́ gbin alkiyama ọkàn rẹ̀ ó balẹ̀ sheikh islam taniya rahimahullah àtàn ṣàlàyé nípa alkhawf wọ́n ní alkhawf kan mẹ́tí pé alkhawf mahmud wọn náà ni ìbẹ̀rù tó ṣe pé ìyí tá a fẹ́ ìbẹ̀rù tá a fẹ́ kọ́mi ènìyàn ní òun náà ni ma hajazaka an maharimillah tí ń jẹ́ bẹ̀rù ọlọ́run ìbẹ̀rù ọlọ́run òun náà ni nǹkan tó yóò máa mú ọ kété sí nǹkan tọ́lọ́run ní kọ́ máa ṣe ntọ́lọ́run bá lóun ọ̀fẹ́ òun ní dèdí rẹ̀ ní ń jẹ́ bẹ̀rù ọlọ́run ni àwọn káwọn ènìyàn ń bẹ̀rù ọlọ́run ẹ wá rí i pé ntọ́lọ́ ní ọmọ ṣe náà ní í ṣe ìyẹn ló ń bẹ̀rù ọlọ́run ọba ntọ́lọ́ ní ọmọ ṣe kò ṣe ntọ́lọ́ ń pè ní ìwọ̀ náà ní ọmọ ṣe irú ẹnìyẹn kì í ṣe ẹni tó jẹ́ olùbẹ̀rù ọlọ́run kódà náà ìwọ náà kálukú náà lè ẹ̀rízámì ara rẹ̀ bó o bá ṣe bẹ̀rù ọlọ́run sí ìwọ náà mọ̀ nafsihi basiratun walaw alqa ma'azira olúwa ní ọmọ ènìyàn ọmọ ara rẹ̀ kọ́dà tí máa mú àwọn complain wá ẹni kí tí ó máa mú àwọn àríwí àwọn ẹjọ́ kan wá àmọ́ ọmọ ènìyàn náà mọ̀ rẹ̀ pé á ìyìn sì nǹkan báyìí dà ìyìn sì dúró déédéé níbi àwọn nǹkan báyìí kálukú náà máa wúra rẹ̀ bẹ́lẹ̀ ìnsánù ala nafsi basira yẹn ni pé sheikh islam tèmi àwọn ní al-khawfu al-mahmud wọn ni ti ń jẹ́ ìbẹ̀rù ọlọ́run tó ṣe pé èèyàn mọ̀ pé á olùbẹ̀rù ọlọ́run ni tó lẹ́lómi yóò mọ aṣọ tó dọ̀tí kí yóò mọ wàásù tó yà káàkiri yóò mọ yóò ní kílẹ̀ kílẹ̀ wá ní kíní ṣe ó ní àwọn obìnrin olóhùn ní ìrásọ rẹ ti dọ̀tí wọn ni rọ òun yẹn kọ́ là ń sọ fún ọ ìdí ń jẹ́ ìbẹ̀rù ọlọ́run máa hajazaka wọn nìkan tó ṣe pé yóò máa súnyàn yóò máa díyàn an maharimillah kò ní jẹ́ kéèyàn ó dé ibi ntọ́lọ́wọ́n bá ṣe ní ìwọ̀ wọn ni wa khawful ubudiyya ìbẹ̀rù tó ṣe pé ìbẹ̀rù tọ́lọ́wọ́n bá ní la yakunu illa ọlọ́run nìkan oṣù lèèyàn máa ń ṣe fún èyí bẹ́ẹ̀rù ẹlòmíì tó bá ti ń sọ pé ẹ̀rù ìjọsìn ẹ̀rù ìjọsìn ọlọ́run nìkan oṣù lèèyàn máa ń ṣe fún wọn ni wàá khawfu al-ubudiyya al-qalb ẹ̀rù Imam Ibn Qayyim náà sọ yìí o wọ́n ń tẹ́ bá wọn sọ pé ẹ̀rù ẹ̀rù ẹ̀rù tí ó jẹ́ títí pé èèyàn fi ń ṣe ọlọ́run so tábà ń sọ pé ìbẹ̀rù ọlọ́run ọba wọn náà ní kéèyàn ó máa jìnnà sí ní tọ́lọ́run ọba ọ̀fẹ́ kí o jìnnà sí tábà ń sọ pé ìbẹ̀rù ọlọ́run ọba yìí ìbòdíyà ọ̀kọ́fùlù ìbòdíyà láyé kúrò ìlàlẹ̀là sọ̀rọ̀fùlù lórí láyé ṣírìkùn kí o gbẹ́fẹ́ lómi ẹ̀bọ ni كما هو واقع من الرافضة وغلاة الصوفية لاعتقادهم الشركي أن لأولياء تصرفا بالقول يعني كي بي ليتما إفاهم تلقي wọ́n ń pè wọ́n ní ṣíà àbáwọn mẹ́ta ń pè wọ́n ní àwọn sufi wọ́n máa ń nígbàgbọ́ wípé àwọn kan bẹ tuntun kí wọ́n lè yí nǹkan padà fún yàn fún àwọn bẹ̀rù wọn ní kó lè bá tìyàn jẹ́ so wàhálà máa ń sọ̀lá àwọn àlẹ́yìí ọ̀fù sírò náà ni wọ́n ń pè ní ìbẹ̀rù ìbẹ̀rù tó pamọ́ sínú ẹ̀mí rẹ̀ wọn pé lágbára tó bá bínú sí mi ayé mi yóò sì dàrú tó bá bínú sí mi gbogbo nǹkan mi yóò sì di pé kò ní tò má ẹbọ ni tí mùsùlùmí ò gbọdọ̀ máa dé díẹ̀ so wọn ni peter bá ń ṣàlàyé nípa ìbẹ̀rù irú nǹkan tó yẹ pé mùsùlùmí tó gbọdọ̀ fún ọlọ́run ọba yẹn yẹn ni tí ò kì í fún ẹ̀dá mi tó yàtọ̀ sí ọlọ́run ọba subhanahu wa ta'ala ṣùgbọ́n náà ni pé ẹ̀rí peter bá ń sọ pé àwọn olùbẹ̀rù ọlọ́run ọlọ́run ọba máa ń sọ ọ̀rọ̀ wọn nínú alukur'an ní àwọn ọ̀nà oríṣiríṣi wípé ànífẹ́ àwọn tán bẹ̀rù míì wọ́n wà nínú ipò tó ga tó bá di ọjọ́ gbin alkiyama yẹn ni pé alkhawf nínú àwọn nǹkan tí ìyẹn máa fi ń sin ọlọ́run ni sheikh tó ní arraja ìran kan ìran kan ní pípín ló fi ẹ̀mí yẹn sọ́dọ̀ ọlọ́run ìbádà lòun náà sheikh wa ní wà dalil arraja èyí tó wà fún raja qawlu ta'ala gbúlù ọlọ́run tó ọlọ́run sọ pé ومن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا قل سبحانه وتعالى أنت ومن كان يرجو لقاء ربه أنت بان شكا يكون وقع بيولون وبا فليعمل عملا صالحا كنية قيام الشريو تبان شيري ولا يشرك بعبادة ربه أحدا قبول الشبه تبان سين ọlọ́run ọba rẹ̀ kò ní ṣẹ́bọ̀kùn sẹ́ni pé ar-raja ìran kan sheikh islam ibn qayyim rahimahullah gbàtà ń sọ nípa ìran kan wọ́n ní al-qalb wọ́n ní pé ṣe rí ọkàn ọmọ ẹ̀dá mẹ́niyàn fi sayrihi ila Allah azza wa jal bi manzilati at-ta'ir wọ́n ní pípa àti bá ń rìn lọ́sọ́dọ̀ ọlọ́run ọba mọ́mọ́ni qayyim náà sọ̀rọ̀ yìí o níbi tíra tí à ń pè ní madarij salikin wọ́n ní al ó ní ọkàn fìsẹ́ìrì ila Allah gbà tó bá ń rìn lọ́bọ́ ọlọ́run kí ń rìn lọ́sọ́dọ̀ ọlọ́run azza wa jal bimanzilati at-tahir ló dàbí gẹ́gẹ́ bí ẹyẹ falmahabbatu ra'suhu ìfi ọlọ́run lórí orí ẹyẹ yẹn náà lórí lórí lórí eyín tí yẹn máa fi ń dọ́dọ̀ ọlọ́run wal khawf war raja janahahu wọn ní fẹ́ rí ìpayà àti ìran kí wọn máa ọlọ́run kí ọmọ ara kan orí lọ́dọ̀ ọlọ́run kí ọmọ ara tẹ̀mí tẹ ọlọ́run jana ha òun nìyẹn méjèèjì tí yìí ó fi fòdò lọ́dọ̀ ọlọ́run sheikh wani famata selimara wali jana han gbogbo àtàbà ti di pé orí ó lálàáfíà bákan náà yìí lára ẹyẹ sheikh ni fọtọyìrò jẹjẹrẹ tẹyọrán ẹyẹ òun yóò rí di fò dáadáa ni àmọ́ wàmọ́ta kùtù ẹ̀rọ mata tahir àmọ́ ńgbà tí tí orí bá ti kán tán gé orí ẹyẹ mata tahir ẹyẹ ń kù wa mata fuqida al-janahan ṣéèkì ni mo gbà tábà ti kọ́dà orí ń bẹ àmọ́ kò sí ìyẹ́ àti gé ìyẹ́ ẹyẹ ọ̀hún ṣéèkì ni fàwọ́ irdatun li kulli sa'idin wa kafirin yẹn ni pé irú ẹyẹ yẹn ọwọ́ gbogbo ẹni tí ń bá ń tí bá ń bẹ́ tó fẹ́ mú wọn ò rí ẹ̀yẹ ọ̀hún mú gbogbo ẹni tó bá fẹ́ kàn wọn ò rí mú wọn ò rí kàn so òun ni pé gbogbo ẹni tí ó bá fẹ́ mọ̀ pé òun bá fẹ́ jẹ́ olùsúmọ́ lọ́wọ́ ọba ara àwọn ọ̀nà tí máa ń jẹ́ kéèyàn jẹ́ olùsúmọ́ lọ́wọ́ ọba jù òun ni kọjá pé ìran kan rẹ ọ̀dọ̀ ọlọ́wọ́ ọba ni ó fi sí fi rẹ sí ọ̀dọ̀ ọlọ́run tí ẹ̀mí rẹ bá lọ wájú tó bá lẹ́yìn má mí kan ẹnìkankan tí kì í bá ṣe ọlọ́run balẹ̀ ní ọ̀rẹ́ padà lómi kan sílẹ̀ yìí nílẹ̀ yóò fi mọ̀ pé á lágbájá ó tó dú ti ọlọ́run ọba rẹ̀ lágbájá ó mọ̀ pé ọlọ́run ọba ọlọ́run ọba rẹ̀ torí pé ọlọ́run wà mẹ́rin yẹn rẹ̀ jù ẹni tó bá ran kárí kí rọ̀já òun nánu ẹni tó bá ran kẹlẹ̀ kọ́ àrọ̀bìhì ipò wọn pàdé ọlọ́run ọba lẹ́yìn ìgbà tó ń bá kú tán ọlọ́run ọba ó gbé òun dìde yóò ṣèṣirò sẹ́hun yóò amúra sísẹ́ rẹ̀ yóò máa ṣe ni sunan sheikh islam ibn qayyim rahimahullah ni wọ́n fi mú pàtàkì tí ń jẹ́ rọ̀já wa wípé nínú àwọn nǹkan tí mùsùlùmí ò gbọdọ̀ máa ń ní kí o tó lè jẹ́ mùsùlùmí gidi òun náà ni kò ṣe pé rọ̀já ṣàìmọ̀ yẹlòmíì ṣe pé ọmọ ọ̀ràn kan ẹ̀dẹ́ èèyàn ṣe pé ẹ̀dẹ́ èèyàn ní ọ̀ràn kan tiẹ̀ kò ọ̀ràn kan pé ọ̀dọ̀ ọlọ́wọ́n bá nínú so ìjẹ́ mùsùlùmí ẹni tí ó bá máa ń ràn kankan míì tí kò kì í ṣọlọ́run ìjẹ́ mùsùlùmí rẹ̀ yóò mẹ́hẹ̀ kódà ó lè ṣe é débi pé èèyàn ní jẹ́ mùsùlùmí máa tó báyé pé gbogbo tí ọ̀rá ń jẹ́ ọkàn rẹ kò wá sí pé òun gbẹ́mi lọ́lọ́run ní tọ́lọ́run bá dá náà lọ gbẹ́mi rẹ tẹ̀ sórí eléyìí ewúlá ńlá ni fún mùsùlùmí sọ abẹ́lọ́run bá subhanahu wa ta'ala kó mọ̀ ṣáà àlékún àgbọ́yé ẹ̀sìn rẹ̀ fún wa èyí tí a sọ yìí náà ti ọlọ́run ọba àti ẹni tó ń sọ àti àwa tí à ń gbọ́ kó jẹ́ kí ó wúlò fún wa ní ayé àti ní القيامة أشل عيني طاء أدواء سبقنا أشل عيني طاء الخوف أتي الرجاء كلهم كما شاء تيني رفوا بانتوا أن جاولوا مجتوى تليك كلهم كما وعا شيئا مجتوى سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك